ìjọ Ahmadiyya àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọ́n ti ń ṣe mùsùlùmí o Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ghulam Ahmadu lànàbí àwọn Ahmadiyya lòjíṣẹ́ àwọn Ahmadiyya. múrítàjọ ní bàbá rẹ̀ wọ́n kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá ń retí Ìsá ọmọ màríyàmá kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọdìyà níyà tí gbogbo wa lọ́ọ́ mọ́ dájú. okwu rọni miriza miriza gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ okwu rọni gbogbo wọn o kàláwù ìṣọ ṣọwa káàmẹ́dì ètè ríru ní ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwa níbẹ̀. mirza gulam ahmadu àti shehu ahmeda tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim nìyà ó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó n'ije dé òpin ká láwùrán wá ṣe o. kó fi súnà rẹ̀ borí o. ara wa ni onísùnfì wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. Súnfì Súnfì máa ń bèrè ẹ̀ ni Súnfì máa ń bèrè ni. Ó lè kó sẹ́jú bá àbọ̀ ó lè wọ́n tó yára jàrá. Ó lè kó sẹ́jú bá àbọ̀ ó lè kó sẹ́jú bá àbọ̀. Ara wa ni onísùnfì, bó ti wà yìí, ara wa ni, èèyàn wa ni, ìwà láàyè èèyàn wa ni, èèyàn wa ni. Tó fi máa ń bẹ̀rẹ̀ nọ́ọ̀sì rẹ̀ ó ní kó tó gbà bọ́ ó ní wọ́n tó jálajàla ó ní kó tó lẹ́ka tó yẹ kó wà tó ti bàbá ìlú púpọ̀. báwo ni wọ́n ti tó ti bàbá ìlú púpọ̀ tó ti bàbá ìlú púpọ̀ kíkà. onídọ́dọ̀ ẹ̀ onídọ́dọ̀ ẹ̀ yóò fi ṣe ara yóò máa ṣe èrè ẹ̀ lọ. fúnra ẹ̀ ló ń fọ̀ ẹ̀ ara wa ni onítúbí wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ó gbé tí wọ́n fi máa ń bẹ̀rẹ̀ ẹ̀yìn ó fi máa ń bẹ̀rẹ̀ ẹ̀yìn ó lè kó tẹ́sí bá àbọ̀rọ̀ ó lè wọ́n tó yára jàlá. ọ̀nà ìjọba ẹgbẹ́ tó lè ká ìwé ẹ̀rọ púpọ̀ àti ìlú àbẹ́lẹ̀ púpọ̀. láti rọra ó lè fẹ́ tẹ̀sí àtàrà ìwé tó lè fẹ́ látara ẹjọ́ lọ sí ká. onídọ̀dọ̀ ẹ̀ onídọ̀dọ̀ ẹ̀ yóò máa ṣe eré ẹ̀ lọ ara wa ni onísùfì ó lè wà yìí ara wa ni èèyàn wa ni ìwà náà èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ó lè wà yìí ara wa ni èèyàn wa ni ìwà náà èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ó lè wà yìí ara wa ni èèyàn wa ni ìwà náà èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ó lè wà yìí ara wa ni èèyàn wa ni ìwà náà èèyàn wa ni èèyàn wa ni. di nílẹ̀ bẹ́ẹ̀ tọ́ba di nílẹ̀ ó ní wọ́n tó jára jára. ara wa ni onísùnfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. olùwé tó fi máa ń bẹ̀rẹ̀ ẹ̀ tó fi máa ń bẹ̀rẹ̀ ẹ̀ ó yẹ kó tẹ̀síwájú bọ̀ ó lè wọ́n tó jára jàrá. ó lè tó lè tó lè tó lè tó lè wọ́n lè tó lè bàtà ló púpọ̀. láti rárá ó lè tó lè tó àtọ̀ ẹ̀ ló lè tó lè látara ẹ̀ ló lọ sí ká. kò ní dọ́dọ̀ ẹ̀ kò ní dọ́dọ̀ ẹ̀. yóò fi jẹ́ ara yóò máa ṣe eré ẹ̀ lọ. fúnra rẹ̀ ló yọ̀ fún rẹ̀. ara wa ni onísùn bíi wọ́n ti wáyé ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùn bíi wọ́n ti wáyé ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ni wà èèyàn wa ni èèyàn wa ni ara wa ni orí sufi ni bọ́ọ̀dì wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni orí sufi ni bọ́ọ̀dì wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni orí sufi ni bọ́ọ̀dì wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni orí sufi ni bọ́ọ̀dì wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni tó fi máa ń tẹ̀rẹ̀ yìí tó fi máa ń tẹ̀rẹ̀ yìí ó lè kó sẹ́jú bá àbọ̀rọ̀ ó lè wọ́n tó yára jàrá. ó lè tó lè tó lè mẹ́ta tó lè lọ kó àwọn tó ti là fẹ́ lóko pọ̀. láti rẹ̀ ó lè tó lè tó àtọ̀ ẹ̀ ló lè tó yóò máa ṣe eré ẹ̀ lọ. ara wa ni oní sufi bọ́ọ̀dì wa yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oní sufi bọ́ọ̀dì wa yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oní sufi bọ́ọ̀dì wa yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa ní ibi tí ẹ ti láǹfààní àti máa gbọ́ wa ní alẹ́ ọjọ́ òní alẹ́ ọjọ́ òní ni. ni alẹ́ sábtì alẹ́ ọjọ́ sábtì déètì òní ni ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n twenty sixth oṣù kẹta rọ̀bíẹ̀rù àlẹ́ awal ọdún fourteen forty four mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín asòfíà. <clears throat> asòfìyà zátù tọ̀rí ikọ̀ khalafat al-islam ẹ̀sìn súfì onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn islam ẹ̀sìn súfì onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn islam kókó ìwádìí àlàyé lórí ọ̀rọ̀ sheikh zikirulai shafi'in nípa sùfìyà àlàyé lórí ọ̀rọ̀ Sheikh Zikrullah Shafi'i nípa Sufiya episode sixty six episode sixty six ní àná à ń bá ọ̀rọ̀ lọ òun ni ọlọ́pàpẹ́ kí Allah subhanahu wa ta'ala kó ràn wá lọ́wọ́ ó jẹ́ ká gúnlẹ̀ láyọ̀ ibi tá a wá bọ̀rọ̀ dé lánàá ibẹ̀ láti gbé ṣùgbọ́n ká tó wá lọ síbi tí a bá ọ̀rọ̀ dé lánàá àwọn èèyàn wọ́n sẹ́ndì fídíò kan sí mi wọ́n ní kí n tún wo àwọn ọmọ ìyá oníkùránì wọ́n ní kí n wo àwọn ọmọ ìyá oníkùránì so ẹ jẹ́ ká wo ó sì ti kẹ́yìn náà ti rí kìnní ọ̀hún ẹ wá wò ẹ wò bí ó sì fẹ́ lọ. Oh. sílẹ̀ ń rí yẹn ṣéwù kan nu o ṣéwù kan nu wọ́n fi ọmọlanke wọ́n fi gbé jáde ah, ẹ̀jẹ̀ wò ẹ̀yẹ kò sí stọ́ọ̀pù bọ̀. Hmm. ṣe. kí wọn ló ṣẹlẹ̀. kó o sì kúlè dáadáa wá kínní. Mbà. Ọ̀ pílè ìmánì. Kí ló ṣẹlẹ̀? Ok, kọ́lé ẹjá tún padà síbi tàbí ẹ̀yìn bọ̀. ṣé ò ní o. ṣé ò ní wọ́n ti lọ́nu ọmọlanke o. àwọn mùrídìí nù o òun tẹ́ fẹ́ sọ yín mùsùlùmí dì nìyẹn o òun tẹ́ fẹ́ sọ yín dì nù ló kọ súfí. ṣẹ̀rí báwọn lẹ́tẹ̀sì nìyẹn o ṣéwù ni irun ti di dàda mọ́ lórí wọn o ṣẹ́rí ṣéwù ni irun ti dàda mọ́ lórí wọn ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n jẹ́ kẹ́ ẹ dáadáa ní lórí fóònù kékeré ń bọ̀ ohun tẹ́ fẹ́ sọ àwa mùsùlùmí dà nìyẹn o ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n ẹ jẹ́ ká gùn báyìí ẹ jẹ́ kí n kúlọ̀ sílẹ̀ náà. Hmm. ẹnìkan ló sẹ̀lẹ̀ sí mi láìpẹ́ yìí. Hmm. Ó dẹ́rọ̀ pé. ó pé àyùbù ló sẹ́ǹdì Ààrẹ ní ìsìn. Ọlọ́run. Hmm. Ẹ̀yà, play. ẹ̀rí ọmọláńkẹ́nu ṣéwù o <laughs> ṣéwù nu o ọ̀n sẹ́fẹ́ sàwọn mùsùlùmí dì nìyẹn o àwọn mùrídì àmùrídà nìyẹn o ọmọláńkẹ́ nìyẹn o ọmọláńkẹ́ ìgbàlódé ṣéwù kìí ṣe arọ o ṣẹ́rí. <laughs> irun ti di dàda mọ́ṣẹ́wù lórí ó ti ya wèrè táwọn ilé ń tí wọ́n ṣe ní báyìí. níyà o ok tọ́. So ọlọ́run ṣàánú wa o má jẹ́ ká rí àpadà sí aburú nínú ìsìláàmù o àpadà sí aburú ni kéèyàn sọ pé òun jẹ́ onísúfí o àpadà sí aburú ni o kéèyàn lọ́ọ́ jẹ́ onísúfí lásìkò tá a wà yìí àpadà sí aburú tó yanjú ni ọlọ́run làwọn bẹ̀ o a fẹ́ tẹ̀síwájú. Si lórí sheriu tí à ń bá ṣékù wa zikula ìṣáfì yìí ṣe é bọ̀ ibi tí a wà lánàá ní ibi tí sheikh zikula ìṣáfì yìí bóyá ká tún gbọ́.

sófin dáadáa tó mú dáadáa ní tí àwọn afẹ́ ẹ̀sìn táwọn jẹ́ táwọ́ tẹ́wọ́ gbà sófin mú dáadáa dání tí àwọn afẹ́ ẹ̀sìn sọ̀rọ̀ táǹfẹ́ sókè fún afẹ́ sófin ní sófin nù ń bẹ́ẹ̀ èkó dá bẹ́ẹ̀ ètí ọ̀dá. ń ṣe sẹ́ríò fún ọ̀rọ̀ tí sheikh dikulash àti sọ àfihàn lọ wípé هل نحتاج إلى تقسيم التصوف إلى الإيجابية والسلبية التصوف إلى تقسيم تقسيم التصوف إلى الإيجابي والسلبي لا سابقا تعطي إقمين pe sufi to da sufi ti o da do we really need it a need it a need sufi to da tambe le ta se sufi ti o da sufi tẹ̀ ń kílèmù kó dáa kí ló mú wá ó mú zúdù wá ó mú ṣíṣe àdìkárù wá ó ṣíṣe ìbáàdà wá ó ṣíṣe àsàlátù fún ànábì muhammadu wá tó dáa kíni wá ṣíṣe ṣíṣe kíyàn ó fọ ọkàn rẹ̀ mọ́ ìbéèrè táàbí yín léèrè ni wípé gbogbo ń tà kà lẹ́yìn tẹ́ ẹ sọ pé súfí ló mu wá súfí ló mu wá súfí ló mu wá nínú súfí àti ìsìláàmù ta ló ṣáájú ara wọn délé ayé ìsìláàmù ni nínú súfí àwọn àwọn mọ̀ṣáyíkù túrùkù àwọn àwọn tí wọ́n dá tọ̀ríkọ̀ sílẹ̀. Si nínú wọn nínú ànábì ta ló kọ́kọ́ délé ayé ànábì wa ni sallallahu alaihi wasallam ok ta ló wá mú kásàpọ̀mọ́ ọkàn wa wá nínú ìsìláàmù ànábì wa ni ta ló mú káráyé sá wá nínú ìsìláàmù tó jẹ́ nọ́mbà wán tó mú wá ànábì ni ta ló jẹ́ nọ́mbà wán tó mú ká ṣe àzíkìrì lọ́pọ̀lọpọ̀ wá ànábì wa ni ta ló mú ṣíṣe àsàlátù fún un wá ṣíṣe àsàlátù fún ànábì ẹni tó mú wá tó gẹ́ nọ́mbà wán ànábì wa ni kí lẹ tó wá ṣe tó tún dáa nínú àwọn sufi tẹ̀ ń sọ pé àtàtọ́wùfàlì jábí good sufism positive sufism gbogbo àwọn nǹkan wọ̀nyí taa a lè rí tọ́ka sí wípé àwọn oníṣúfì kan ń ṣe ta lẹni tó mú wá ta ni ní ṣètò rẹ̀ ta ni pioneer rẹ̀ ta ni founder rẹ̀ muhammadu ni na orúkọ gbogbo nǹkan tálẹ́bí mú wáyìí abẹ́ kí ni gbogbo ẹ̀ bọ́ sí ọ bọ́ sí abẹ́ islam. one ó tún wá bọ́ sí abẹ́ súnátù rọ̀ṣúùl two ló bá parí. láti wá máa sọ pé sófì kan dáa torí kí wọ́n mú igbá wá wọ́n mú àwo wá wọ́n mú kòkò wá it's rubbish. it's rubbish. ìjà ìsìláàmù ló lè ló jẹ́. ọgbọ́n àrékérekè ni ète ni kí wọ́n tó bí ìyáláyà sufi lànàbì ti kó àwọn sọ̀hábà bí wọ́n ó ṣe ráyé sá kí wọ́n tó bí baba ńlá sufi lànàbì ti kọ́ sallallahu alaihi wasallam ló ti kó àwọn sọ̀hábà rẹ̀ bí wọ́n ó ṣe ṣe àfọ̀mọ́ ọkàn wọn kí wọ́n tó bí ìyáláyà súfí lànàbì ti jẹ́ kó yí àwọn sọ̀hábà rẹ̀ àwọn àdìkáàrù tí wọ́n máa ṣe láàárọ̀ nírọ̀lẹ́ láàárọ̀ nírọ̀lẹ́ láàárọ̀ nírọ̀lẹ́ àti ní àwọn àsìkò kan ní specifically ní àdáyanrí kí wọ́n tó bí bàbá ńlá súfí lànàbì ti jẹ́ kó yí àwọn sọ̀hábà wípé káwọn ìjọ òun máa tọrọ ìkẹ́ àti ọlà fún òun tó tún kọ́ wọn ní eléyìí táàtù máa ṣe tó jẹ́ the best kí wọ́n tó bí ìyáláyà súfí lànàbì sallallahu alaihi wasallam ló ti jẹ́ kí àwọn mùsùlùmí ó mọ̀ wípé wọ́n máa ṣe sìgìfáàr lọ́pọ̀lọpọ̀ níbo ni súfí wà lọ́gọ́ta lẹ́bí ń kọ́ ayé ní suwud tó ń gangan sì jẹ́ role model role model lórí zuhud níbo ni sufi wà lọ́jọ́ náà lọ́hùn tí ànẹ́bì kọ́ àwọn sọ̀hábà rẹ̀ ní azikar azikaru àárọ̀ azikaru ọ̀lẹ́ azikaru ẹ̀yìn irun azikaru jíjẹ azikaru mímu azikaru sísùn azikaru jíjáde azikaru wíwọṣọ azikaru wíwọ tọ́ílẹ̀tì jíjáde kó tọ́ílẹ̀tì àzìkárù ìrìn àjò níbo ni ìyáláyà súfí wà ẹjẹ́ àti làkáì náà súfí wá dé wọ́n wá ní ẹ̀ẹ́ wọ́n ní ẹ̀ẹ́ súfí tó dáa ẹ̀ẹ́ ni àwọn súfí tí ò ní wọn wọ̀n rán nínú gbogbo ilé ìta rílẹ̀ kan yẹn ṣé o tó ti di dada tó ń gbọmọlake káàkiri àdúgbò. àwọn sufi tí ò ní wọn wọ̀n rán nínú sufi wo ni ò ní wọn wọ̀n rán nínú. àpèjúwe yín tẹ bá ní sufi kan sufi ìjà bí ni ó dàbí ìgbà tá a bá sọ wípé. jẹ̀mọ́ àtẹ̀bìlíìgì òun ló mú ká máa káàkiri ká máa pìyàn sẹ́sìn ká máa lọ láti ìletò sí ìletò ká máa lọ láti ìlú kan sí ìlú kan bígbà tí a bá sọ wípé ntí jẹ̀mọ́ àtẹ̀bìlíìgì mú wá nù ṣé àwọn ní mú wá ànábì ò sọ pé bálígì á ní wàláwá áyà bálígù á ní wàláwá áyà sáà ànábì ò sọ bẹ́ẹ̀ sáà mọ̀ sọ̀ ábà wọn ò rìn káàkiri ilé ayé wáyé tẹ́ ń ṣe báyìí náà wáyé tí o lè o lè jí dúkìá yín tó tún wá tà fún yín padà ọwọ́ àtà ní tàkùtà o lè o jí dúkìá wa ó tún wá padà wá tà fún wa ní ìtà tí a kì í di ọ̀daràn. oníṣúfí wọn làwọn dé pẹ̀lú tẹ́síkíyàtò náà sí i àwọn dé pẹ̀lú àsàlátù fànàbì ẹ wo tẹ́síkíyàtù nọ́ọ̀sì wọn lára tẹ́síkíyàtù nọ́ọ̀sì ni wádàtúlù wùjúdù wa huwa huwa huwa huwa anta huwa ana huwa nanu huwa ara tẹ́síkíyàtù nọ́ọ̀sì ni wa ṣé ara àsàlátù rẹ ni sọ̀rọ̀tù lè fàá ti wa ni sọ̀rọ̀tù sáájì ti wa ni tùnjínà wa ni dàlẹ́lù kàìrátì wà ni àlèkèbìrútù àmọ́rù wà ẹ́ kí ni dáadáa tí súfí mú wá èmi ò tiẹ̀ rí ni èmi ò rí wàláì èmi ò rí o dáadáa ẹyọ kan báyìí tí sufism mú wá táàfi wá sọ wípé alekọ̀ sámọ̀ tàsọ́wúfù sí àlìjáàbí àti àsálíbí wà láìmí orí kúlù sùfí kúlù tàsọ́wúfì sálíbí ni kúlù tàsọ́wúfù sálíbí ni dáadáa kan ọmọ rí òsínú ìbọn ọmọ rí kò sínú ìbọn àdìsẹ́ tàbátì ẹ̀gbà wípé ó mú dáadáa kan wá ẹ̀dá kọ́ dáadáa tí súnfí mú wá tí kìí sípà lẹ́bí ló gbà wájú ní orí rẹ̀ ẹ̀dá kọ́ dáadáa tí súnfí mú wá tí kìí ṣe pé ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam òun ló gba iwájú lórí ẹ̀ ẹ̀dá kọ́ ẹ̀ ẹ̀dá kọ́ rẹ̀ ẹ jẹ́ kí n rí inú kọ́mẹ̀tì yín ẹ̀dá kọ́ dáadáa kan ẹ jẹ́ n lọ sí ẹ jẹ́ kémi náà ẹ jẹ́ kí n sí kínní. ẹ dákọ̀ dáadáa kan tí sufi mú wáfẹ́ tí kìí ṣe pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ló mú wá wà láyé bá ní dáadáa kan tọ́ka sí ẹ jẹ́ n màá kọ́kọ́ fún ọ ní ẹ̀bùn five thousand naira credit pẹ̀lú ògbọ́lọ̀ five thousand naira credit dáadáa ẹyọ ni o mọ́jọ pé méjì o ẹyọ kan kí n sí ẹ kí n sí fóònù mi kí n fi máa wọ́ọ̀sì kí n fi máa wọ́ọ̀sì kọ́mẹ́ǹtì yín. Please tell me one dáadáa kan ẹ ti ní súfì o. ẹtì ní súfí o pé àwọn àfáà àti kí ni o pé wọ́n pín sí méjì mo mọ̀ ti gbọ́ èmi wá ń sọ pé ìpè tí wọ́n pín tẹ́lítà kí símọ̀tú dé ìpín ibú ni àwọn àfáà oníbà pín méjì ẹ wọn ẹ wọn fáyé àti ìjìmá ṣé wọ́n lé lórí nígbà táwọn kan pín bẹ́ẹ̀ ṣé wọ́n panu pọ̀lé lórí ẹ́ mo wá challenge yín dáì dáadáa ẹyọ kan tí sufimu wá tí kìí ṣe pé ànábì Muhammad sallallahu alaihi wasallam òun ni ẹni tó mú wá fún wa ẹ̀dàkọ ẹ̀ tó bá ti lè dákọ rẹ̀ màá kà síta fáyé tó bá ti rí bẹ́ẹ̀ mo di ọ ní five thousand naira kọkàn sẹ́ẹ̀dì àkáǹtì di tẹ̀tẹ̀ sí mi kí n lè bọ́ san síbẹ̀ níjókòó náà máa ti bọ́ sí síbẹ̀. ọ̀ya sheikh zekulẹ̀ ṣáfìyì àti mọdírẹ́tọ̀ àti gbogbo ẹ̀yin olùgbọ́ wọn ẹ dákọ̀ dáadáa ẹyọ kan sẹ́ẹ̀ tí sùfí mú wá ní mímú wá pé òun ni pioneer rẹ̀ òun ni originator rẹ̀ òun ni initiator rẹ ẹ́ tó mú wá fún wa nínú ìsìláàmù tí kìí ṣe pé ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ tọ́lọ́rọ́ sí gbogbo ayé tí kìí ṣe pé òun ni ẹni náà tó kọ́kọ́ mú nǹkan náà wá fún ìjọ rẹ̀ ẹ̀dàkọ̀ rẹ̀ re. bá ti gbogbo yẹn wà dá five thousand jọ nu o ẹ wà dá five thousand jọ fún mi nu o tura ilẹ̀ sọ pé sufi kẹ́mi tó gẹ́ sufi ìjábí àyìnà sufi ìjábí àyìnà àyìnà àtàfọ́wúfù àlìjáde àyìnà wà mìíràn àyìnà já ẹ́ mọ̀lẹ́bí já àbí ta ló mu wá. má pè mí o má pè mí mi ò lè gbé kọ́ọ̀lù kọ̀kọ́ pé sú kọ̀kọ́ pé dáadáa tí sú fi mú wá tí kìí ṣe bánẹ́bí ló mú wá kọ sí kọ sójú kọ́mẹ́ntì I can now see your comment ẹ̀kọ́ bẹ́ẹ̀. tọba ti rí kan mú wá fẹ́ mo jẹ́ ọ ní five thousand naira five k mú ìsọmọdé owó kò sí bó ṣe lè ya àpàtó five thousand ó yọ níjókòó ẹ̀kan bí ẹ̀ bá lè yọ níjókòó mẹ́ta kò sí bó ṣe mọ owó ná tó gbà tí èsè sẹ́nitọ̀ tí èsè pẹ́sidẹ́ntì tí èsè gómìnà ẹbí àwa àwa ordinary citizen làbẹ́jọ́ ń bára wa sọ̀rọ̀ ẹ̀hẹ́n so ń tágbára mi sì kánú tagbara ní káràsì ti sọ́dá pọ̀ nù mo ní ìdí dáadáa ẹyọ kan báyìí tí sufi mú wá tẹ́ ẹ bá sírí dáadáa ẹyọ kan mú wá ẹ̀bùn àkọ́kọ́ ní five thousand naira ìkejì ni pé èmi náà wàá gbà pé àtàsọ́wùfù kan bẹ lóde òní tó jẹ́ kí ni àlèjáàbí èmi náà wàá gbà bẹ́ẹ̀ ọ̀yà o ọ̀yà o eléyìí ní kí bàbá òun lọ ṣe rúkúyà ó ṣe é ṣe kí dáàdi ẹni di rúkúyà àwọn ìfàkúfà fàtúlè fàátì táwọn bá mi rẹ ti fà bóyá wọn ni ó sí wọn láà ẹ sì sì lọ sílé rúkúyà èmi ṣe rúkúyà náà èmi ìbáyàn ṣe rúkúyà. eléyìí ní please flag and press anger faces ìwọ ó ní please eh, kí ni jẹ́ abdulkudusi alògbà ọ̀dà o kó o tó tanga fèsì sí mo ti búlọ́ọ̀kù ẹ̀ pa o ó dìgbà ó ṣe o ó dìgbà ó ṣe o ó dìgbà ó ṣe o abdulkudus alògbà lọ́mọ alògbà rẹ lọ́lọ́dọ̀ àwọn sufi ọmọ ìyá rẹ̀ o ò rí gbà ló ń bí báyìí. Just a simple question. Why are you silent? Why are you scared? Is it scaring you? So ń scare yín ni, sọ sẹ́rùbà yín ni. Àníkẹ́ mú dáadáa ẹyọ kan wá, àfáàdìkú láìṣàfì yìí, àwọn ni wọ́n dárò ọ̀lẹ̀. Wọ́n ní àwọn àfáà pín sú fífi méjì, wọ́n ní àtàsọ́rùfù àlè ìjábí. Atasawufu asalibi, ìtumọ̀ tàsọ́wùfù àlèjábì ni positive sufism good sufism eh? good sufism positive sufism sufi tó dáa wọ́n wá ní ó tún wá nídàkejì àtàsọ́wùfù àsálíbí negative sufism negative sufism that is bad sufism okay irú wèrè tí ọkọ rẹ̀ sínú ọmọláńké tó ti di dàda o alẹ́ sí yẹn mọ́ ẹlẹ́mọ̀ wípé ara àwọn ara àwọn tí wọ́n bá súnfì jẹ́nu ara àwọn tí wọ́n bá súnfì jẹ́nu ẹlẹ́mọ̀ bẹ́ẹ̀. Now, I now put it to you, to the word of Sufism, to the scholars of Sufism, and to the uh, followers of Sufism. Tell me one single goodness brought by Sufism not brought by the Prophet sallallahu alaihi wasallam. A single goodness, a single one, one, single one tí Sufism mú wá bá wa tí kìí ṣe pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ló mú wá bá wa. Wàrọ̀sùlù laysa sùfìyà wọn ò lè ànẹ́bì sì ṣe súfì wọn ò lè máa kí ànẹ́bì inú tí àgidi inú tí àgidi mo pè ó tọ́ba lọ sí tí àkàtọ́ lọ ka tí àwọn súfì kò sí tí wọn ìpá ànẹ́bì ti wọn o wọn lè ní súfì ni àwọn lè lánàbì wọn lè ní kọ̀dìrí ni wọn lè ní tìjàní ni àlìjànú ti kó sí wọn láàní o pọ̀tọ́ba ka tí àgidi wọn ò ní ròyìn ànẹ́bì kan sọ pé súfì lànẹ́bì torí pé ẹni kò pè lẹ́ ọlọ́run ọba tó sọ sílà kalẹ̀ fún kò wí gbólóhùn Súfì bẹ̀rẹ̀ now ẹ wá ń kílèmù ní ìsìn wípé Súfì pín sí méjì Súfì dáadáa àti Súfì tí ò dáa ẹ dákun torí ọlọ́run ẹ mú dáadáa ẹyọ kan wá tó jẹ́ pé Súfìsìmù ló mú wá kì í ṣe iṣẹ́ kìlìkìlẹ̀ ṣàbí nìkan nìbéèrè wà fún o ọ fún moderator pé moderator ń sọ̀rọ̀ rẹ̀ pé òun náà fẹ́ lọ di súúfí ọjẹ́ mọ́dìdàkudà kó o jókòó ara rẹ jẹ́ kó o jókòó ara rẹ jẹ́ kó o mọ́dìdàkudà. ẹ mú sufism kan wá nǹkan kankan tí sufism mú wá tí wọ́n ń ṣe wọ́n ń ṣe àdìkà wọ́n ń ṣe àfàlàtù wọ́n ń ṣe tẹ́síkíyàtù nọ́ọ̀sì kí wọ́n tún ṣe náà wọ́n ń ṣe sìkìfàr kí wọ́n tún ṣe wọ́n ní adab tẹ́mọ́kọ̀ àwọn mùrídì wọn àwọn adab bẹ́ẹ̀nà lẹ̀ mùrídì wà sheik ok kí tún ni wọ́n tún mú wá ní ètò mọ́ nǹkan mí mọ́ ok now èyí tó wá dáa tàbí sọ pé dáa nínú tí wọ́n láwọn mú wáyé ẹ dákọ̀ ẹyọ kan ń bẹ tí kìí ṣe pé ànábì Muhammad sallallahu alaihi wasallam ló ti mú wá síwájú kí wọ́n tó bíyà láyà àti bàbá ńlá sufi ẹ mú wá I promise you right now five thousand naira kódà mo tún lè rí inú àmọ́ ìyá tí ó sọ pé òun náà fi five thousand kún lórí pé owó ẹ̀ ti pọ̀ ni owó ẹ̀ ti pọ̀ nìyẹn oníkùránì ó ti dé ọ̀dà sọ̀rọ̀ ṣúfí mọ́ ó ti ìwọ́ ti eh, ìwọ́ ti sálọ ní tiẹ̀ ìwọ́ àti bá mi rẹ̀ ti sálọ so but táwọn gbádùn wa bó ṣe ń gbádùn wa lọ báyìí dáadáa ẹyọ kan tí ṣúfí mú wá tá a fi sọ pé ṣúfí dáadáa wà let me know it tonight tonight let me know it. orí burúkú ò ní ṣe tiwa o orí burúkú ni súfì orí burúkú ni súfì. ìwọ tó láǹfààní àti wà láìsí pẹ̀lú mi báyìí yẹ tó fún ọ lọ́pọ̀tínítì torí ẹ́písòdù yìí ó tún tẹ̀wájú ni yẹ tó fún ọ lọ́pọ̀tínítì kí n tó ṣe next episode kí n tó ṣe next next episode mẹ́sẹ̀gì mi lórí wásaàpù mi 0244 not under comment mọ́ o mi ò ní wo comment mọ́ o mi ò ní wo comment mọ́ gbọ́ mi dáadáa o èmi ìsábà wo comment tèmi o <laughs> but mo ti mo ti open comment báyìí and in fact lálẹ́ yìí ìwọ ti bá gbá mú pé o ṣe wọ́nàwọ́nà máa block ẹ̀ka ń bíbá yìí ni ọ̀ọ́ ọ̀fẹ́ gbọ́ mi ni èmi náà sì ń sì taari ẹ̀ dànù kí ló ń ṣe yín táwa yóò balẹ̀ ẹ kí ló ń ṣe sára yóò balẹ̀ sódodo ọ̀rọ̀ náà à ń bá yín sòdodo ọ̀rọ̀ kẹ́ ẹ sì bẹ́ lọ́hùn kọ́ lọ́wọ́n bá kó rọ̀ yín lọ́kàn kẹ́ ẹ accept òdodo ọ̀rọ̀ ẹ wá ń pín sufi sí méjì gbogbo wọn ti máa ń pín yùn ìpínkúpé nìyẹn ìpínkúpé nìyẹn ìpín bú ni ká tó lè pín sufi sí méjì pé sufi kan dáa sufi kan ò dáa ẹ̀mú nǹkan kankan tí súfì mú wá tó fẹ́ já sí pé súfì láwàá fi kọ́ lọ́rùn pé ẹ súfì ló mélé yìí wá kì í sànẹ́dì ló mú wá nípìlẹ̀ àní ìjanilólè òní súfì jẹ́ wọ́n ja ìsìláàmù lólè ní ànẹ́bì ló mú dáadáa ẹ̀sìn wá ó mú wá ní pípé pérépéré. Pere, pere ó ń tún fi wá dé lọ́sàn gangan ọ wá ní òun fẹ́ máa rí ọkàn ọkàn tánàbì sí ń rè bọ̀ three hundred years ago kí sufi tó dé tó ti ń rè bọ̀ tọ́ka àwọn èèyàn ti di múmìnì mú sínú ọwá lóun mú àsàlátù wà bá nàbí àsàlátù táwọn èèyàn ti ń ṣe é bọ̀. three hundred years ago kí wọ́n tó bìyà láyà ẹ là kúrò lára ẹ̀kọ́ ẹ̀kọ́ ewé ló I'm still waiting for you o. dáadáa ẹyọ kan tó ti bá fi lè tẹ̀ iwájú mi ò ní láǹfààní àti ka kọ́mẹ́ǹtì mọ́ o mi ò sì ní fẹ́ kẹ́ ẹ sọ pé à ìwọ ló ní ká dákọ dáadáa kan tí Sufi mú wá àti wá sọ ọ̀wá ọ̀wá fún wa lésì orí fóònù tí mo ti ń wo kọ́mẹ́ǹtì náà ni mo ti ń ka nǹkan tí mò ń sọ kò lè ṣiṣẹ́ méjì papọ̀. tó ti yé kò lè ṣiṣẹ́ méjì papọ̀ so ẹ fún mi ní dáadáa kan tí sufi mú wá tí kìí ṣe pé ànẹ́bì ló ṣe kí ni o tí kìí ṣe pé ànẹ́bì ló mú wá ẹ fún mi dáadáa kan tí sufi mú wá sáwọn dáadáa tí sufi mú wá rè ẹjá yí àwọn dáadáa ìwò. ó ti wà ara wa ìdílé wa ní ìwà láàyè táwọn dáadáa tó fi ń wá mi. tí dáadáa tẹ̀ ń wá mi. ó lè mhm. wọ́n tó yára yàrá. tó fi máa ń bẹ̀rẹ̀ ẹ̀mí tó fi máa ń bẹ̀rẹ̀ ẹ̀mí ó lè kó sẹ́yìn bá àbọ̀mọ̀ ó lè wọ́n tó yára jàlá. ṣé dáadáa tí sùn fi mú wa lélẹ̀ <laughs> bámidélé abdulaziz ali adabi only we call you don't speak mi ò mọ̀túmọ̀ tó sọ yẹn o ṣé n tó gbà lérò ni pé ẹ pè mí mi ò píkì kọ́ọ̀lù kí ló ń pè mí fún sọ̀rọ̀ fún mi ní nǹkan kí ló ń pè mí fún tó bá ga sí pé ọ̀rọ̀ tí mo sọ ló fẹ́ fèsì rẹ̀ ìwọ náà jókòó ní yàrá rẹ̀ ní yàrá ni mo ti jókòó yìí ó ti yọ jókòó ní yàrá rẹ̀ lọ ra tripod fíìsì fóònù ẹ̀ mọ́ tó bá sì wọ̀ lo system kọ̀nẹ́tì ẹ̀mọ́ kamera kọ́ wa máa mú ọ̀rọ̀ mi kọ́ wa máa gé e kọ́síyá kọ́síyá kọ́síyá kọ́ máa gé e. tó bá sì já sí pé ohun tí mo sọ sí ọlọ́run tó wà nínú súfí tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ túbá lọ́dọ̀ ara rẹ ìwà ọmọ ẹ̀yìn ìwà ọmọ ọjọ́ ẹ̀sùn kílókíló pè mí fún tó bá dá sí pé à ó wò pé à àbú yìí o owó ní ra dátà ní ra dátà lójoojúmọ́ yìí ọlọ́run ti lò sábàbí ọlọ́run pé ká fi ọlọ́run sọ pé ká gẹ̀ẹ́tì ọ̀nà mọ̀ ní ọ̀dọ̀ rẹ̀ ẹ kànra béèrè pé please send me your account details wọn náà dá ti sí ọlọ́run kò jù bá ń lọ you don't need to call me táìmù tèmi skáàtì ju kọ́ ọ̀kan máa pè mí lọ ṣé tó súnfì nìkan mọ̀ ń rán ni <laughs> kì í tó súnfì nìkan ni ń rán lójúmọ́ náà part time mo fi sí wíṣe part time part time ni lórí prógámù sì rèé tí máa ń ṣe prógámù lọ́wọ́ mi ò lè fààyè kó o pè mí lẹ̀ torí mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò gbádùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò gbádùn wọ́n máa fẹ́ su àwo ni o sì lè o lè ráwo tèmi ńlẹ̀ gbèrè tàbí fọwọ́ àṣù if you want to make your video go ahead. go ahead kó gbé fọ́tò mi sí i ko play fídíò mi ìyẹn ṣe ìyẹn ṣe kàbàrà sáàtì mọ́sọ̀ nǹkan tí mi ò sọ sórí tí mo sọ wrong comment tiẹ̀ èyí tí sọ ó ti dọ́dọ̀ ọlọ́run èyí wọn náà sọ ó so ẹ̀ẹ̀rí dáadáa kan tọ́ka sí nìsín o tí sufi mú wá tó ga sí pé kìí sànẹ́bì ló mú dáadáa yẹn wá fowó mọ̀ èsì wá sọ pé sufi kan dà sufi tó wá jalè ẹ̀sìn tó wá jalè ẹ̀sìn ẹ́ ọmọ ṣeun ẹjẹ́ àtẹ̀wájú èmi ti kúrò lórí kọ́mẹ́ǹtì yín mọ́ báyìí o má wulẹ̀ tún kọ́mẹ́ǹtì kankan o kódà mo ti wà mo mo kódà mo ti wà ní mo ti wà ní offline lórí sẹ́ẹ̀tì yẹn gan so I cannot see you anymore okay now ẹ já wá tẹ̀wájú ẹ̀rí dáadáa kankan mú wá fún súwí ọmọ ga o. <laughs> ibi tí mo wá bọ̀rọ̀ dé lánàá ni wípé rújúrújú wà nínú súfì rújúrújú ó wà nínú súfì lọ́dọ̀ àwọn baba ńlá ayé tí wọ́n dá súfì lẹ̀ ìtumọ̀ súfì wọn kò jọra wọn àkóónú súfì wọn ìyẹn ìsìlá ìyá rẹ̀ kò jọra wọn lọ́dọ̀ àwọn àfáà súnà tí wọ́n ṣàtọ́jú rẹ̀ tí wọ́n jẹ́ alátojú hàn tẹ́ fara kọ́ àwọn tí ẹ̀ gbìyànjú wọ́n bá yín tírèsì ìtumọ̀ súnfì yín lọ sí ọ̀dọ̀ ọkùnrin tí ń jẹ́ súnfà ara àjà ìbíyà wọ́n gbìyànjú wọ́n lè jọ kẹfìrí jọ̀hún wọ́n lò lè bá jó kọ́ pọ̀ ẹ kí wọ́n gbìyànjú wọ́n jẹ́ ká mọ̀ pé kẹfìrí jọ̀hún lè bá jó kọ́ pọ̀ ẹni tí kìí ṣe mùsùlùmí tí ò ní oríta nínú ìsìláàmù tó ń ti gbogbo tí wọ́n ló ṣe ní Kaaba ànẹ́bí ò fi àdìsí kan ròyìn ẹ̀rí pé sófà o tó kọ rẹ̀ ń jẹ́ o ẹni eré ní o ànẹ́bí ò dákọ̀ ẹ̀rí ẹ̀yin ẹ̀wà rí ìyẹn rí jọ nínú ẹ̀rí ìyẹn rí bá jẹ́ ó kọ báwọn kan ń pẹ̀lú àwọn ní ṣàfihì àǹbàlì ànáfí ẹ̀yin ọ̀dọ́ àwọn èèyàn ni bá ń jójó kọ àfi ẹnìkan tí ò ní afar fìlì islam kì í sọ̀rọ̀ nìkan ní máa tún kà á bá a ṣe kí islam tó dé náà kánẹ́bì tó gbàdá ẹ̀kọ́ náà tó gbàdá ẹ̀bí dìde kì í ṣe sún fọmọ múrù nìkan ní máa tún kà á bá a ṣe bàbá bàbá ànẹ́bì gan wà lẹ́ni tí máa ń tún kàbá ṣe kìí sóò nìkan ni ó mójú tó kàbá nínú ìtàn kó tó di pé ọlọ́run gbà ànẹ́bì wa Muhammadu dìde èyí ọ̀wà rí èèyàn gidi bá jókòó pọ̀ àfi súfà ara àjà ìlíyà ọjà ẹ̀yìn tí ẹ̀sẹ̀ fà náà ni kò sí problem bẹ́ẹ̀sẹ̀ èèyàn kádàrá sí inú kò sí problem ṣùgbọ́n ta fẹ́ lọ bẹ̀ ní wípé tí wọ́n bá sọ wípé súnà rè sùfíyà rè tí wọ́n bá lè wò ní rújúrújú wà ń bẹ̀ á sọ pé sùfíyà ni bẹ́ẹ̀ ni àdìbẹ́kọ̀ bẹ́ẹ̀ ni tí nǹkan kan ọba tí ì máa ṣe làákàyè rẹ̀ tí wọ́n bá bi ọ́ léèrè béèrè pé báyìí náà láàkùn àsùnà wà bẹ́ẹ̀nà láfdí àsòfìyà láàrin the word sunna àti the word sufism ìwọ́nu méjèèjì ló mú rújúrújú lọ́wọ́ lógàtà wẹ́sì láhán èwo nínú méjèèjì ní ìtumọ̀ rẹ̀ nú èdè ló mú rújú lọ́wọ́ èwo nínú méjèèjì ní ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn oníǹkan ló mú rújú lọ́wọ́ èwo ládàákọ nínú méjèèjì èwo lọ́mọ dákọ èmi ò dákọ súfì kíni wọ́n dákọ yẹ wọn tó dákọ yẹ wọn tí wọ́n dákọ kí n lè mọ́rùlá káyìí tí ọlọ́run fún ọ yẹ wọn tí wọ́n dákọ ń just want to know ẹni tí wọ́n ẹni tó máa dá kọ́ńtì ẹ̀jẹ̀ wò. Sufism uh, eh, asunna and Sufism which of the two is uh, is full of ambiguity which of the two is full of ambiguity. èmi mú sufism kí ni wọ́n máa mú payá ẹ̀yìn tí ẹ̀ ń bẹ lórí ètò èwo ló èwo gbọ́ bèrè yìí dáadáa o má sì mí gbọ́ o asunna ìtumọ̀ rẹ̀ lédè ìtumọ̀ ẹ̀ nífọ̀sí wẹ́wẹ́ asufiya tàbí àtàsọ̀wùfù ìtumọ̀ rẹ̀ nínú èdè àti túmọ̀ ẹ̀ ní ìfọ́síwẹ́wẹ́ ok èwo nínú ọ̀rọ̀ méjèèjì ṣé súnà lójọ́rọ̀ ìrújú ni tàbí sufism lójọ́rọ̀ ìrújú lọ́dọ̀ tèmi sufism ló jẹ́ ọ̀rọ̀ ìrújú ló jẹ́ ọ̀rọ̀ rújúrújú ọ̀rọ̀ tó kún fún ìrújú okay Eh, Abdulateef Ahmad ó ní mi ò I mention àgbà yahoo àgbà yahoo ló mú ìrújú lọ́wọ́ àgbà yahoo yẹn eh, brọ́dà rẹ̀ kan ń jẹ́ bẹ́ẹ̀ ni àbí àbí ẹbí rẹ̀ kan ń jẹ́ bẹ́ẹ̀ ọgọ́tọ̀ bá gbádùn Abdulateef Ahmed ọgọ́tọ̀ bá gbádùn kọ́ padà sọ pé o ti gbádùn o kọ́nà ti fún ọ lálàáfíà o tó ti gbọ́ ọgbọ́n tó bá gbádùn ọgbọ́n tó bá gbádùn abdulrasheed ahmed ọgbọ́n tó bá gbádùn so mo ti bá nìyẹn from all live streams inshallah mo ti bá nìyẹn tiẹ̀ so nígbà tó bá ti sọ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ rẹ̀ tí ó fi hàn wípé ó gba tèmi ó tó wá gbádùn pẹ̀lú ẹ̀gbà tèmi o ń yọ kù nínú agbo mi sọ pé kìí ṣe pé o sanwó fún mi ló fi ń wò mí o sanwó fún mi so mi ò lose anything but mi ò fẹ́ káwọn èèyàn kó virus látọ̀dọ̀ rẹ̀ so abdulatif ahmed makile o makile kó lọ bá àwọn bọ̀dá rẹ̀ tí wọ́n jẹ́ àgbà yahoo kó lọ bá wọn àwọn bọ̀dá tó jágbà yahoo yẹn kó lọ bá wọn ọmọ máa ṣe máa sọ̀rọ̀ kálọ̀ tiẹ̀ gba tèmi. enforce ẹ pé kò wá gbọ́ tèmi n kò sí wá gbọ́ tèmi o o fẹ́ gbọ́ the other side of sufism nìyẹn ó wà farabalẹ̀ ni kì í ṣe pé ó wà máa sọ àwọn ọ̀rọ̀ tí ọmọ fi hàn wípé o fẹ́ gbádùn láìláì tí o bá fẹ́ gbádùn láìláì ìní jẹ́ kó kó bẹ́ẹ̀ lómi lórí platform tèmi ó ti yé ọ alihamdulilayi kọ́bọ̀ kankan wọlé fún mi lórí kí mò ń ṣe programu. látọ̀dọ̀ eh, Facebook so tó yẹ pé èèyàn kan bá gbọ́rọ̀ mi tó gbọ́ yé tó pẹ̀lú ẹ̀ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́tẹ̀ lòun bíi pé kì í mọ ní ẹyọ ẹnìkan wọ́n tó wá jẹ́ igi tó igi tí ń ayọ̀ kúrò wọ́rọ́wọ́. mo ti gbọ́ ọyọ́ nu o kí ni mo bí léèrè náà mo ní sábà bí léèrè léèrè yìí pé nínú sufism àti sunna èwo ni òrújú èwo ló rújú sunna ni òrújú sùfíyà ló rújú kí wá ní àmọ̀ràn ẹ̀sìn lórí ntọ́ bá rújú. Eh? kí ni àmọ̀ràn ẹ̀sìn ẹ̀sìn Islam àmọ̀ràn wo ni Islam mú wá lórí tó bá rújú àdìsí pọ̀ lórí rẹ̀ mo mú kan wá ní àná ìyẹn ti ẹ̀gùn díẹ̀ ètò kéré onídá máa ń yẹ̀rí búkà ìlà máa láyẹ̀rí búkà dá máa yẹ̀rí búkà ìlà máa láyẹ̀rí búkà dá máa yẹ̀rí búkà ohun tó ń ṣe ọ́ ni pé ah Kini ìdá kini yọ̀dá kíní ìdá kíní yọ̀dá gbé jùlẹ̀ ẹnu nkun kun ẹnu nkun kun lori wá lórí ọ̀rọ̀ rẹ̀ àwọn kan sọ gbọ́dá àwọn kan sọ tí gbé lọ sí ibi eléyìí tí ò ṣe ọ́ ní kami tí ṣe súnà nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam àdìsí kanu yahakumu alashubuha àdìsí kan nìyẹn tó ń ṣèdájọ́ lórí kíni rújúrújú àdìsí tí mo mú wá lánàá àdìsí Nu'man bónú Bashir kọ́ ni ìyẹn ń sọ wípé halali wà ọ̀hàn haramu wà ọ̀hàn láàrin méjèèjì rújúrújú wà bẹ́ẹ̀ kí nìyẹn náà tún sọ fún wa ó ní wá tún ọmọlúàbí rẹ ṣe tún ẹ̀sìn rẹ ṣe pẹ̀lú kó o dìnà sí rújúrújú tún ọmọlúàbí rẹ ṣe tún ẹ̀sìn rẹ ṣe pẹ̀lú kó o ṣe kí ni pẹ̀lú kó o dìnà sí rújúrújú. ó ń gbọ́ tí wọ́n ń kọrin ibú kìí súfì. ò ń gbọ́ ọkàn sì balẹ̀ orin ibú tí wọ́n ń kọ́ kìíhùn tó bá jájú ọ lọ́wọ́ lọ́jọ́ àlèkèyà àmọ́ sọ padà wálé ayé láti wá ṣàtúnṣe ni. so nítorí náà jàmáà lọ́lá rújúrújú tí ń bẹ́ẹ̀ fún súfí ọjẹ́ ká mọ̀ wípé dìnà sí pátì jókòó ti súnà kò sí dáadáa kan tí súfí mú wá tí kìí ṣe pé súnà lẹ́bí ló mú wá kó tún lè yọ dáadáa ní ìsìn dáadáa wo ni TMC mú wá ná tí kìí ṣe gbàlẹ́bí ló mú wá kò sí kò sí dáadáa kan tí TMC mú wá tí kìí ṣe gbàlẹ́bí ló mú wá kò sí dáadáa kan tí tẹ̀bílẹ́kì mú wá tí kìí ṣe gbàlẹ́bí ló mú wá kò sí dáadáa kan tí ẹgbẹ́ ológun láǹkà láàmì mss tó mú wá tí kìí ṣe pàdébì ló mú wá ohun tàbí mú wá ní dáadáa là ń ṣe ìtají rẹ̀ là ń ṣiṣẹ́ tọ̀ kì wá ṣe àwa táǹtà jíhun láwàá sọ̀rọ̀ àwàdì kan tí máa jábẹ̀. kì í ṣàwa láàsọ̀rọ̀ àwa di kan tí máa jábẹ̀. dáadáa kan ò ní sí láyé tí ó mú wa súnmọ́ lọ́wọ́ táàfi rí ìyọnú ọlọ́run táàfi dẹni àforíjìn táàfi dọmọ àdìjẹ náà àti kálẹ̀ ibi tí júwe wúmọ̀ sí. aburú kan ní wà láyé tó lè mú wa kàn bínú ọlọ́run tó lè mú wa wọ inú iná àti kánẹ́bì ti kìlọ̀ fún ìjọ rẹ̀ ní orí rẹ̀ wọ́n ti adogun súfí wọ́n so ibi tá a bọ̀rọ̀ dé lánàá nìyẹn ẹ jẹ́ wá sáré tẹ̀ iwájú ilẹ̀ ti ṣú tọ́ láòkọ̀ bí lína jádálá anna tasawufu kusima ìlàlẹ̀ kìsìmà ìní àtasawufu àlìjábí àtasawufu àsálíbí tá a bá tiẹ̀ gbà for the sake of argument wípé tasawufu o wọ́n pín sí méjì o èyí tó dáa àtẹ̀lé tí ó ok al'an as'al kulla man ala at mo wá tún fẹ́ bi yín léèrè béèrè báyìí ìbéèrè ló bá dé lálẹ́ yìí mo fẹ́ bi yín léèrè béèrè gbogbo ẹni tó wà lójú ọ̀nà sufi mo fẹ́ bi léèrè béèrè mo sì fẹ́ bi gbogbo ẹnikẹ́ni tó ń jáde bọ́ sínú afẹ́fẹ́ láti máa pèpè lọ sínú pé sufi kan dáa mo fẹ́ bi léèrè àwọn béèrè wọ̀nyí. Question number one. Are you ready? Question number one. Man minkum ala at-tasawuf al I put it to you. Nínú yín, ta ni ẹni tó wà lórí Súfí tó dáa nínú yín? Kó sọ pé èmi rè. Nínú yín gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe súnfí láyé lóde òní pátá tẹ́ ẹ láǹfààní àti tọ́ mi tẹ́ ẹ bá jọmọ ọkọ tẹ́ kì í sọmọ àlè ta lẹni tó wà lórí súnfí tó dáa nínú yín kọ̀nàwọ́ kó signify ara ẹ̀ òun o òun wà ní kìsímù àtàsọ́wúfú àti ìjáde. Could signify. question number two wàá máa tọrí ìkọ́tuhu fi tasọ́wù. ojú ìtọ̀rí kọ̀wọ́ ni wọ́n wà nínú sufi torí ọlọ́run ní ọtí ọwọ́ ti signify pé sufi ti ẹ o <laughs> sufi rẹ ni ọtẹ́ rí ọ̀rọ̀ yẹn sufi àbí ọ̀rọ̀ àfáàsì ìbílẹ̀ tàbí yìí ó mú mi rántí ọ̀rọ̀ àwọn babaláwo táwọn babaláwo bá fẹ́ tara wọn jẹ àti àwọn àjẹ́ àwọn àjẹ́ hmm, àwọn àjẹ́ táwọn fẹ́ tara wọn jẹ babaláwo wa ní awo funfun láwo tiwa awo funfun láwo tiwa wọ́n tara wọn jẹ ní o àwọn àjẹ́ táwọn ọba fẹ́ tanra wọn jẹ wọn ní àjẹ́ ọlọ́mọ làjẹ́ ẹ̀ta wọn olórí ikú òsà làwọn méjèèjì èwo ní dáwọ́ funfun which one be ìyàwó funfun which one be àjẹ́ ọlọ́mọ èwo láwo funfun ẹ̀yin babaláwo ẹ fún mi létí ẹ̀ dákun èwo láwo funfun tí ò ní wọná. Ewo láwo funfun tí kìí ṣe àṣíríkù èwo làjẹ́ ọlọ́mọ tí ò ní bá àjẹwọná ẹ́ aláàmà bá láwo sẹ́sẹ́ máa fẹ́ dúra wọn nú wọn á ní awo funfun láwo àwọn aṣọ àlà làwọn wọ̀ aṣọ àlà làwọn wọ̀ ẹ̀yin aláwọ̀ funfun ẹ mà kú iṣẹ́ o ìyàtọ̀ wo ní bẹ láàrin ẹ̀yin àti aláwọ̀ dúdú torí ìdàkejì funfun ni dúdú ìyàtọ̀ wo ní bẹ láàrin ẹ̀yin ìṣẹ́lẹ́bọ̀ àbí ṣe aláwọ̀ funfun òun ìṣẹ́lẹ́bọ̀ <laughs> ẹ̀tẹ̀ra yìí jẹ àtàláwọ̀ funfun àtàláwọ̀ dúdú kúlùkù mùsírìkù ẹlẹ́bọ̀gbọ̀n gbogbo yín ẹ̀yin àjẹ́ ṣé ẹ ti sùn àbẹ́ ẹ ti sùn ṣé ń gbọ́ mi dáadáa ẹlẹ́sìn yín báyìí tẹ́yìn náà bá fẹ́ dura yín nú ẹ sọ pé àjẹ ti yín àjẹ ọlọ́mọ ni àjẹ ọlọ́mọ àjẹ ọlọ́mọ àwọn tí wọ́n ṣe àjẹ ọlọ́mọ àwọn ẹni àwọn àjẹ tí máa tí máa bà dáadáa jẹ́ àbí àwọn àjẹ́ tí máa ń ba dáadáa jẹ́ àbí àwọn àjẹ́ tí wọ́n jẹ́ kíyàn ní àṣeyọrí tí kì í jẹ́ kíyàn ní àkójọ àbí ok ẹ̀yin tẹ́ wá jẹ́ àjẹ́ ọlọ́mọ ẹ̀yin máa fi àjẹ́ ti yín ẹ máa fi protect ọmọ yín àbí ẹ máa fi àjẹ́ ti yín ẹ máa fi protect ọmọ yín tẹ́ bá ti wá bímọ ọmọ yín kò ní rí ìdádúró kò ní rí fàsẹ́yìn òkè téńté ni ó wà hmm? ọmọ àjẹ mélòó ni pẹ́sidẹ́ǹtì ọmọ àjẹ mélòó ni gómìnà ọmọ àjẹ mélòó ló di sẹ́nítọ̀ ọmọ àjẹ mélòó ló di director general àbí general àbí ẹ máa yín jẹ gbádùn ni àjẹ́ funfun o àti dúdú o ẹ lọ sọ fúnra yín pé mo lẹ́ ẹ̀gbádùn ẹ̀gbádùn àtàwo funfun o àtàwo dúdú o gbogbo yín pátápátá ẹlẹ́bọ ni yín ẹlẹ́bọ ni gbogbo yín pátá ìpínkù pé ní ká mọ̀ pé aláwo sí funfun aláwo dúdú ìpínkúpín ni kò sàǹfààní láfáìdà tàbí yìí kò sàǹfààní ìpín ìyà ni ká mọ̀ pín àwọn àjẹ́ sí àjẹ́ àjẹ́ àjẹ́ ọlọ́mọ kí ni jáde ọlọ́mọ ìyẹn ń sẹ́bọ̀ ẹni àjẹ́ ọlọ́mọ ni tá ń ran lájẹ́ ọlọ́mọ dì ọlọ́run ní máa sọ̀rọ̀ ní àbájẹ́ ṣé aláwo ní fàbọ̀ òbu yẹn ni àbí àjẹ́ irú òpínkùpì tí yorùbá máa ń pín àjẹ́ síhun tẹ́ máa ń pín àwọn awo síhun náà ni àfáàzì ìpínlẹ̀ ṣàbí try, láti gbé wọlé lórí ọ̀rọ̀ àwọn oníṣúfí wípé àsùfìyún eh, àlèjàdìyún wàsùfìyún àtàlèbìyún èmi wá ń sọ fún yín wípé kò sípin yẹn tó wọlé kò sí ìpín tó wọlé títí tẹ́ẹ̀fì mú dáadáa kan tí sufi mú wá tí kì í ṣe pàdébí muhammadu ló mú wá fún ìjọ rẹ̀. I'm now putting it to you all over the world wípé èwo nínú yín káà zoom wípé òkè àti ẹ̀gbà for the sake of argument káti ẹ̀gbà fún àfáàdì kìrẹ́ṣà sí pé òkè o. Okay, àtàsọ́wùfù alijabi, pàtàsọ́wùfù asalibi, ok one èwo nínú yín ló wà ni ló wà ní orí àtàsọ́wùfù àlèjábí two kí ni tọ̀ríkọ̀ three wàhálì yóò jáde fi nàìjíríà tọ̀ríkọ̀ tó ń sùfìyà ìjàbìyà ní nàìjíríà táwa wá wáyé ní nàìjíríà táwa tá a wà o ìjà tiẹ̀ rí tọ̀ríkọ̀ súfí tó jẹ́ ìjàdíyà sáàrí tọ̀ríkọ̀ súfí tó jẹ́ ìjàdíyà four wàhálìtọ̀ríkọ̀ tó ti ìjà níyà wàlìkọ̀dìríyà wàtàbìlíyà mínà tàṣọ́wúfí àlìyàbí ṣé tọ̀ríkọ̀ tìjàníyà tọ̀ríkọ̀ kọ̀dìríyà tọ̀ríkọ̀ sàbìlíyà só wà nínú súfí ìjàbí sọ wà nínú tàṣọ́wúfù àlìjábí ìbéèrè karùn-ún ẹ̀jẹ̀ sáré rọ́ọ̀ṣì ẹ̀ ìbéèrè karùn-ún kí ni dáadáa tí ń bẹ lójú ọ̀nà tọ̀ríkọ̀ tìjàníyà let me know i want to know kí ni dáadáa tí ń bẹ lójú ọ̀nà tìjàníyà ìbéèrè kẹfà kí ni dáadáa tí ń bẹ lójú ọ̀nà kọ̀dìríyà ẹjẹ́ repeat ìbéèrè karùn-ún yẹn ẹjẹ́ kí n repeat ẹ̀ kí ni dáadáa tí ń bẹ lójú ọ̀nà tìjáníyà lórí ọ̀rọ̀ àkídà wọn àti àwọn àwòrọ́ọ̀dù wọn ìbéèrè kẹfà kí ni dáadáa tí ń bẹ lójú ọ̀nà kọ̀dìríyà lórí ọ̀rọ̀ àkídà wọn àti àwòrọ́ọ̀dù wọn ìbéèrè keje kí ni dáadáa tí ń bẹ lójú ọ̀nà sàzìríyà lórí ọ̀rọ̀ àkídà wọn àti àwòrọ́ọ̀dù wọn háàtú burhanakum in kuntum sadiqin Emu e ẹ̀rí yín wá o tẹ́ ẹ bá jẹ́ olódodo tẹ́ ẹ bá olódodo one ǹjẹ́ ó wà nínú yín ẹn tí súfì ẹ̀gẹ́ súfì two kí ni tẹ̀nu three ìjà rí kan tó jẹ́ nàìjíríà four tọ̀ríkọ̀ tìjàníyà kọ̀dìríyà ṣàbìlíyà sọ́wà nínú súfì ìgábí 5 kí ni dáadáa tọ̀ríkọ̀ tìjàníyà lórí ọ̀rọ̀ àkídà àti àwọ̀rọ̀dù wọn 6 kí ni dáadáa tọ̀ríkọ̀ kọ̀dìríyà lórí ọ̀rọ̀ àkídà wọn àti àwọ̀rọ̀dù wọn 7 kí ni dáadáa tọ̀ríkọ̀ ṣàbìlíyà lórí ọ̀rọ̀ àkídà wọn àti àwọ̀rọ̀dù wọn a máa pàdé ní next program insha Allah subhanaka Allahumma wa bihamdika أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Thank you. nínú wọn tó jẹ́ alájàlá